sí kò ní dá fún gbogbo yà jẹ́ máa ṣọ́ọ̀kù ní sọ̀rọ̀. àjẹsẹ̀ kò tó di seven thousand wọn akéwé ti gbogbo wọn lára à ń kan mi gan ajé táwọn olè lọ wá èmi. ẹ ya wèrè ni ẹ múra lé òkú fẹ́ pa yín ni. ẹ ṣe é ẹgbàá bá ẹgbàá bá. ẹ bá ti jẹ ni. ó yà gbọ́bẹ̀ gbọ́bẹ̀ ẹ gbọ́bẹ̀ yàgbà ẹ jà ẹ ìyá mi mo ti jẹ ẹbẹ ṣe ní kí n lọ jẹ ìyá mi tí ò gbọ́ kankan àníṣe ní gbogbo ṣúùtì bẹ̀rẹ̀ ara yìí náà ń pariwo ìyàn tó mọ̀ ọ́ sí ìmọ̀yàn bàbá rẹ̀ ẹ kọ́ bẹ́ẹ̀ náà ẹ kọ́ bẹ́ẹ̀. Ah, ẹ ń dúró lọ́wọ́ mi lórí ẹ kúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bá ti jẹ́ ni ah, ah, ìyá mi ó yẹ lè ti pọ̀ jù. ara ẹ̀mí ní sùn ah obemi ah ìgbà dára yẹn ìfẹ́ ìgbà òkun rọ́mú tó yìí. àbí eh, ọlọ́mọ yà lójú ni ṣá. Ah! Ah, ah. màá ní ayé pàṣẹ fún mi náà. ẹ pàṣẹ fún mi go. kò sí ìrìgò. wáyé kò ní mo oyè ni wọn rẹ níṣu ẹ̀kan ẹ̀gbọ́n ẹ má bínú ẹ̀rọ àbúrò yín street náà ní sóyè yín sóyè yín bẹ́ẹ̀ ọdún mẹ́rin lẹ gbà lọ́wọ́ mi ẹ̀gbọ́n ẹ jẹ́ sọ́wọ́sọ́kẹ́ ìjà rẹ̀. ikú pa bàbá ṣé mo ní kí bá mi ṣe bákọ̀ bọ́dọ̀ bẹ́ẹ̀ bá mi bá ti ya ń jẹ ni ẹ ṣorí burúkú ṣá five years àbí ó yẹ ọjọ́ yẹn tí mo wá wẹ́ẹ̀dì ìdẹ pè nígbà tó ọmọ oró last two months ni o wẹ́ rárá yín o with due respect ẹ̀gbọ́n ẹni ṣorí rẹ̀ àṣe olóṣì òṣàmì ó fẹ́ dáré mo ṣù wèrè ojú kún láyọ̀ tún wọ sọ́mi ọba àti ọjọ́ mi rí ilé ọkọ gbé nìyẹn kò ní dáa fún wọn náà mo tẹ̀ ń bọ̀ ìwọ smalls lọ́rọ̀ ẹ smalls àjẹ so ẹ̀gbọ́n ọba tí wọ́n dé ibẹ̀ tẹ lọ́jọ́ yẹn mo ná yín bẹ́ẹ̀ àbí mo ná yín bẹ́ẹ̀ ẹ sọ sókè àbí kò gbàrún pẹ̀lú mo ná yín àbí mo ná yín àbí kò ní dáa fún yín óyá óyá ẹ̀gbọ́n ti ya wèrè gan sí ajé alẹ́lẹ̀ tún bá mi sọ̀rọ̀ ó ní kò sí tọ́kí mọ́ ayẹyẹ tó ń sọ̀rọ̀ ó ní kò sí tọ́kí mọ́ pé kémi èmi o kémi yá àwọn olówó pa ńlá fọ́ pé o tún tẹ́ tọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀kẹ́ fi ra pàrà mi ò tẹ̀ alẹ́rìí tún lọ pẹran ní ìṣe àṣẹ mo ti sọ bá gùn bágà mọ́ pẹran ó tún ṣàṣùn pẹ̀lú sóbò oníkóní bá ọmọ tèmi ajẹ́sẹ̀ tó ń jẹ́ lọ ní sí ọ̀yà ẹ̀rọ ló ṣẹlẹ̀ wọ́n sọ fún mi pé ẹ fẹ́ lọ mú lọ́ọ̀yà kan fẹ́ dá ìbọn ìlú àbòtán ẹ̀gbọ́n ẹ máa ṣòfò ní sẹ ẹ̀gbọ́n yìí tún sọ fún mi pé ó tán ẹgbẹ́ máa ṣòfò ní ajé ẹ mọ̀ kan tó jẹ́ lọ́ọ̀yà kúnlẹ̀ tó bá jẹ́ òun ló sọ ló fẹ́ dà yín lórí ọ̀lẹ́fẹ́ lọ ṣe pépà dàbọ̀sì máa bẹ́gun ẹ̀gbọ́n ajé àwọn ojú ẹ̀gbọ́n bá ṣe aláwọ̀ aláìsá ti gbọ̀n tó bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀rín lọ́gbọ̀nlọ́gbọ̀n ṣọ̀ọ̀ṣọ̀ tó lọ jẹ́ láyọ̀ àṣàbì ni wọ́n bá ti ga tó máa wá rẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ pẹpẹ ajé kò sọ̀rọ̀ ẹ̀rọ ọmọ ló ṣẹlẹ̀ ṣe máa so yín pọ̀ Alaska ọ̀yà Màámi. Bá mi mú yàwó past wà kó sáré bá mi sọ àwọn ọmọ. Eh, ẹ ní ṣe orí. Mi ò fẹ́ wọn mọ́ o. Mi ò fẹ́ wọn mọ́ o. À màámi sọ̀rọ̀ tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ mọ́rò. Ṣé kí n má sọ̀rọ̀? Ah, ah. Ó ti jẹ́ òun lọ́wọ́ ògbó wọn mọ yìí. Mo sọ fún ẹ pé ìwọ pàtó. Bàbá ẹ shut up. Àlàáfíà fún onílé ṣé wàá dẹ́ ti sàlàáfíà kẹ wá bí gbà lọ. sàlàáfíà náà ni ẹ bá bọ àlàáfíà bá sọ ẹjọ ẹ nítorí Ọlọ́run bàbá ẹ fẹ́ fojú sunkún ọmọ ajé ìgbà tí mo ń pẹ́ láwọn àwa ìfimọ̀ pọ́ọ̀pù owó sáza ẹ̀ oní da fún un. ó yá wo òkè má mi bẹ sọ̀rọ̀ owó lẹ̀. ó lọ kẹ́rù síwájú ta ló mú ẹ̀ àbí kí sáré bẹ́ẹ̀ jo bàálù tó kó síwájú ó ya òrèrè ni. ó yá ìṣòwò pọ̀ bá sọ ìṣòwò pọ̀ bẹ́ẹ̀. àwọn lélẹ̀ ah, ah. ẹ fẹ́ wé ìṣòwò mi oní da fún un. ó yẹ ìyàwó yẹ tẹ̀sà ara yín. ẹ wúra yín. ó yá lórúkọ ti bàbá àti sọmọ ẹ dì mọ́ra yín sí ẹ̀ ló ṣe yín. màá bẹ́ẹ̀ ní ah, kí sàṣà ẹ tó dárúkú ẹ ó yẹ kí mọ́ra yín lórúkọ tí bàbá àti tọmọ àmín jésù olúwa so yín pọ̀ àmín ó yẹ kó olúwa gbé yín dé pọ̀ ó yẹ ẹgbẹ́ nǹkan sí nǹkan fún mi ó yẹ àjẹsẹ̀ dìbò dìbò o tún lé ní níwájú màá mi. níwájú màá mi ara rì. ní sùúrù ẹ á gbórí sókè. ọmọ akókò yà bírò àbò ni má ní girama yín ẹ fẹ́ ṣòfò ni kí lẹ sọ. màmí ẹgbàá mi láyè kí n nà pa. a ní màmí ẹgbàá mi láyè kí n kàn pa wọn. àbí kọ́kọ́ waste bàbá rẹ̀. ojú ẹ̀jẹ̀ ti wà lójú mi. bàbá ṣe kẹsàn-án waste. màá bọ́ kojú ẹ̀. ó máa bí ọkùnrin àbúrò àbò ní ibi. obìnrin àbúrò àbò ní ibi. ẹ ti ya wèrè. Ah, ah, láwọn àdé sọ́dẹ̀ tí wọ́n fi ṣí náà ṣe business. àti ah, àwọn akówó lẹ̀ lọ́jọ́ wẹ́n máa ra aṣọ. wọ́n lè máa dá ìbọ̀ọ̀sì. ẹ ti mọ́ wọn yín. ó yá ẹ ẹ mú wọn délé ọ̀gá ọ̀daràn rẹ ọ̀yà ìrẹ̀ wọ́n rẹ̀ ọ̀yà ẹ̀sìn wọn ẹ bá wọn tẹ́bẹ̀ ẹ̀rì pépé ọ̀yà ẹ ah, wọn tẹ́bẹ̀ báyẹn wọ́n sáré sun ọ̀rọ̀ ọmọ happy marriage life long life and prosperity yá yín.